asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. adúpẹ́ fún ọlọ́run aṣèké àti gẹ̀fà sọ́jú àdúgbò muhammad sallallahu alayhi wa sallam akí ẹ̀yin olùwà ń lé kú ojú ojúlọ́nà ètò yín ètò wa ètò gbogbo mùsùlùmí gbàgede firdaus eléyìí tó ń dé sí ojú wòran yín ní iléeṣẹ́ kan náà ní gbogbo àkókò yìí ní oṣù ramadan ọlọ́ba kó mọ́sá àgbà ẹ̀wẹ̀ náà kó gbà lẹ́sìn fún wa kó yẹ kẹ́mi wa kí ó lẹ́yìn oṣù. ní báyìí àtúntì dé àti gbé àwọn afáwọ̀ àgbà nínú àjọ the muslim congress bákan náà tí wọ́n jẹ́ mufti black mufti fún àjọ cio conference of islamic Organization gbogbo orílẹ̀-èdè nàìjíríà wá sí ojú wòran láti tẹ̀síwájú lórí ètò tafsirun quran nínú oṣù ramadan tí sí oṣù al-quran nígbà tí gbogbo ẹ bá dojú rú tán ọlọ́run náà ni ó lè bá ní ẹjọ́ ẹ̀ láfún ní àkọlé fàfẹ́rù ilallah ẹ jẹ́ á padà sọ́dọ̀ ọlọ́run kọ́nà ọba kí ó fi ọ̀nà hàn wá níbi tí ọ̀rọ̀ ayé wa tí orílẹ̀-èdè wa tó dé dúró ní àkókò yìí àwọn ti dé sí ìkàlẹ̀ láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà ustaz asalaamu alaykum wa rahmatulah. salaam wa rahmatulah wa barakatuh. èmi ni atọ́kùn ètò yìí Ismail Busiri Abu Muhsina bákan náà ní òde tèmi àbáwá jẹ́nẹ́sì imam abdulhafiz abdulaziz wọ́n bá gbé ohun sáfẹ́fẹ́ láti ṣe àyọkẹ́ nínú al-Qur'an bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء àti tí àwọn èèyàn bá yí nígbà àìmọ̀kan kí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó dé sí àárín wọn láti tún lé ayé ṣe láti yí wọn padà sí rere òun náà ni a wà ní agbọ́n yẹn àwọn abánitẹ̀síwájú lórí àlàyé lórí ọ̀rọ̀ náà bismillah islam. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى سائر الانبياء والرسل وعلى اله وصحابته اجمعين وعلى كل ما دعا بدعوته واستنى بسنته واهتدى بدليل يوم الجمعه بعد ọpẹ́ ni fún ọlọ́ọ̀bá ọlọ́ alhamdulillah àdúgbẹ́ni ẹ̀ka sí alhamdulillah agbára ọgbà ìwúlò alhamdulillah rabbil alamin sáyé ọlọ́run bá kó ní ọ̀dọ̀ èso ẹni ẹ̀kọ́ lè gbé kọ́lọ́wọ́ ní kúrọ́ ìlú ṣàrí wa a máa bẹ̀rẹ̀ àlàyé ìkọsọ́rẹ́ ti àgbà ní tẹ̀lé àlùkò ọlọ́run wọlé lọ́kọ́ rẹ̀ ká ọba tó fún aláǹfààní ní ìgbà tó máa bá sọ̀rọ̀ lọ́run tó bá ní aláǹfààní kí ẹ gbọ́ ládàá kí a sọ ládàá kí a gbọ́ ọlọ́run ìlú kan wá ní ládàá náà akínkọ́ àbọ̀dá ìkàsí sí lè tó yé tó wa gbàgede fèrèdáwùsì ọlọ́run àjẹ́nà fèrèdáwùsì náà là ń wá kẹ́ lọ́sàn wa kẹ́ lóru wa ọlọ́run jẹ́ kí ó ṣe gbígbà náà láti gbogbo sí i ní àná peter coronati sì ní pé àyẹ̀wò ìgbésí ayé wo ni àwọn aláìmọ̀ká ń lò tó dé nínú ìgbésí ayé tí wọ́n ń lò yìí àwọn orí ń fi nínú àwọn ìwà burúkú tí wọ́n wọ́n ní wàná àti fawahish. wàná àti alfawahish. àmọ́ wà bàjẹ́ ìwà gbèrè ìṣèwádìí sọ́kè ni pé wọ́n fẹ́ yàwó pé wọ́n yìí lọ́kọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ní wọ́n ìfẹ́yàwó wọn yìí wọn tó pé ìwà àgbèrè ni kátó lè sọ yìí pé nìka ìgbìsí lálàáfíà ó làwọn máa jẹun ní gbogbo tí jẹ́ ìran ọmọnìyàn ló ní bí a ṣe lákòókò yìí lọ́wọ́ eléyìí ọ̀fẹ́ ìyàwó ẹ̀ lẹ́sùn lọ́ka kódà ní Yorùbá oníbàṣẹ lákòókò yìí dáná pé ọba ṣiṣẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́dọ̀ àwọn lọ́rọ́báwá ń jọ náà lọ́hùn ó wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó súnmọ́ ìdánilẹ́gbẹ̀mú wa sallallahu ó sì ń bẹ́ẹ̀bẹ́ ètò pé ìwà àgbèrè gbáà ni ṣùgbọ́n ẹ bá sọ fún wa níjọ́ náà lóhùn èyí táwọn gbà láyè dá pé kéèyàn ṣe sìn náà ìjẹ́ ọ̀dà bẹ ní ìdá àbàṣe tó hàn gàṣẹ gbangba gbangba àbàṣe ń kọ̀rọ̀ àwọn òkàkún tó yẹ lọ́ba àdìgbọ́lá ló fi wá fún ẹ ní pé. wàhálà tàkùrọ̀ bó ń fa wá fáhíṣà ọlọ́ni gbogbo tí jẹ́ ìwà àbàjẹ́ ìlànà àgbèrè ìlànà sìnà ó ti lọ́kọ ni kò tí ì lọ́kọ ni ó ti níyàwó ni kò tí ì níyàwó ni ọlọ́ni ní ẹ̀jìnà sí ẹ má ṣe. máa bọ̀ hárọ̀ mi ní àwa máa bá tọ̀nù. ìtọ́ hàn bẹ́ẹ̀ tí gbogbo ayé gbé oṣù náà rí èyí tí ọ̀hán bẹ́ẹ̀ ẹ̀ yọ sí bẹ́ẹ̀ kọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́dún ọlọ́run tó dá. anabi tó dé. sallallahu alayhi wa sallam. ìwo ló súnmọ́ anabi ń bẹ̀. yẹ́lá tó wá fi kẹ́kọ̀ọ́ kalẹ̀ ní àwọn mùsùlùmí gbogbo ní ká ń pè ní al-a'rab wal-'adat àṣà tí bá ń bẹ láyé ká kàn nígbà islam bá débẹ̀ islam bá àṣà lò ní abala mẹ́ta abala àkọ́kọ́ oníkọ́ yí àṣà yẹ̀ wò tọ́jú àṣà yìí kò bá ní ipa burúkú tó lè kó bá àwọn èèyàn ní àṣà yìí láyé àtọ̀run yukirruhu l-Islam. yukirruhu l-Islam. rọ́ọ̀fù yẹ Islam ó fara mọ́ torí pé orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àṣà bẹ́ẹ̀ Islam yòlògì yòlògì hin Islam yọ sọnù yọ yọkù mílíkù bẹ́ẹ̀ kí sáré abala kẹta òun náà ni kí Islam wá yuzidu ali yóò fi kún ajẹkọ wa ni daasi kó lè ba kó lè ba lálàáfíà sí kó fún ní perfection. láti àwọn olóyìnbó ẹjá wa wo àṣà ìgbéyàwó torí pé anábìdẹ sọ̀rọ̀ náà ní òsínlá sọ̀rọ̀ a ó rí i pé gbàdí àwọn àbá bẹ̀rẹ̀ wọ́n ní ọ̀dẹ̀gánì onága fi awsat al-ukhra al-waqt min al-ikhtilat bayna ar-rijal wal-mar'a. قد كان هناك في الأوساط الأخرى أنواع من الاختلاط بين الرجل والمرأة. wọ́n láwùjọ ọlọ́gbàwọ́ oríṣiríṣi dáhùn sọ fún wa yìí a ó máa rí oríṣiríṣi ọ̀nà kí ìsìnkú ìfarahura láàrin ọkùnrin àti obìnrin ọkùnrin ọkùnrin obìnrin olóbìnrin olùfarahura. لا نستطيع أن نعبر عن الحرب إلا بالدعارة والمجون والصفاح والفاحشة. tọ́gbọ́n ó wá wo ìlànà afárárá wọn yìí tẹ́ ẹ̀ bá wo dáadáa tó bá lójú inú kò sí ń dá pé ju ìlànà ìwà àgbèrè ìlànà panṣágà ìlànà ìbàjẹ́ kò sí kàmí jìbẹ́ lábẹ́. قد جاء في حديث أم المؤمنين عائشة بنت أبي بكر الصديق wọ́n ní ari nínú hadith tí màmá wa ní Ummul Mu'minin Aisha tó jẹ́ ìyàwó anisina tó gbà wá àgàbẹ̀ lọ́dọ̀dọ̀ Urwa ibn Zubayr tọ́tù báyìí pé. àbáràtú ànàníkà fil jahiliyya kánà. ọmọ àǹtí si tí ṣe Asma lọ́dẹ alátaala alihun alihun ajumaye ipe ọjà bí ọlọ́ba àbúrò yẹ ọmọ kò ní mímọ́ anásùmọ̀tò ọwọ́ àyínà rẹ̀ nínú àwọn àwọn àfa àgbà nínú ọ̀tá àdéhìn wà lọ bá Aisha wà lọ bílẹ̀ ọ̀rọ̀ wà lọ bílẹ̀ lọ́rọ̀ ìgbéyàwó mo fẹ́ ìrẹ àbúrò ya mi tó jẹ́ ìyàwó ànábì mọ̀ sọ̀sẹ̀ tí ẹ̀kọ́ ẹ̀sìn àgbóyè ẹ̀sìn bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ kan tó pé ìyá lọ́ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bẹ̀rẹ̀ ìgbà mi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ bá wà ọ̀dọ̀ ẹ̀rì bá wà àlọ́ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bẹ̀rẹ̀ ọ̀gbẹ́dọ̀ wà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yọ̀ọ́ ọwọ́ àná bá Aisha òbí léèrè nípa ìgbéyàwó tó lè gbé Islam dé Aisha wa ní ìgbéyàwó tó lè Islam dé o. àná àlà arba'ati anha. ó ní ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin ló pín sí. tàbá ní àwọn alábáwá sì gbéyàwó kó tó gbọ́dọ̀ máa gbé àná nínú ẹ̀dídé o ọ̀nà tẹ́ sí ìyàwó ọ̀nà mẹ́rin ló pín sí. al ó ní alákọ̀ọ́kọ́ mbẹ́. nikahun nas al-yawm ìdílé ni ìlànà táwọn mi bá ṣe ìdílé ni ọ̀kan bẹ́ẹ̀ náà tó ṣe dé dì ọ àmì sàlàyé. يخطب الرجل إلى الرجل وليته أو بنته فيشبقها ثم ينكحها. ó ní ìgbéyàwó ìjọ náà lọ́hùn tọ́jọ́ tòní náà tòní tí ń sọ ẹ̀dá yára Muhammad sallallahu alaihi wasallam ó ní ní kí ọkùnrin afunsọ ọmọ tá a fún sọ wọlọ́ba ni mo ti tọ́ mẹ́ bóyá bàbá ọmọ yìí ò sí láyé má lóbìnrin ẹ̀gbọ́n bàbá ọmọ yìí tàbí àwọn bàbá ọmọ yìí tàbí ọ̀rẹ́ bàbá ọmọ yìí ọmọ tá a bá fi sọ́dọ̀ táwọn pè lóbìnrin náà pè ní wàlẹ̀ ìyá tuntun bàmúdání tàbí bàbá ọmọ yìí gángan ẹni bí àtọ̀ díẹ̀ lọ́gbà wá sáyé yóò wá sọ yìí pé mo fẹ́ fẹ́ ẹni wá lọ bá pé mo fẹ́ fẹ́ ọmọ yín o pápá ẹni sìn àbá wa òṣèré ó ní afúnṣọ ọmọbìnrin ó sì tàbí ọmọ tó bínú tó tó ọkọ ní àbá wa ajá náà sì ọ̀fẹ́ fẹ́ máa mãe. Onde sì gbà pé kẹ́sìkí ni ọ̀fẹ́ ra wọn ọ̀fẹ́ ra wọn. eu ha yóò wà fún lówó rí sadaki máa rí lọ́nà yẹn balaba no wà fún lówó rí. ó máa yà ń kẹ́kọ̀ọ́. àti ìdèbà àfọlówó rí ìjọ náà ẹ̀ wa hadha huwa an-nikahu as-sahih. ó lè lè ní ìgbéyàwó lọ́lá làáfíà táwọn ẹbí náà fara máa ń gbà tó dé tó wá fi àwọn àdá ó fi àwọn ẹ̀kọ́ mi ṣùgbọ́n pìlẹ̀ ẹ̀rù ẹ̀rù. ìyá gbọ́ bàbá gbọ́. àà ah, ó gbà. ṣèṣe ìyàwó kọ́ra. التي تزوج على أساسه النبي صلى الله عليه وسلم إذ تزوج خديجة بنت خويلد قبل النبوة orí ẹ̀ náà ni ànábi so igi mama wa Khadija yẹ̀wò àkọ́kọ́ tó fẹ́ ama pé ńgbà ìjọba yàwó ikú ti di ànábi ọ̀nà. tí ti sẹ̀ríà. kò ní sẹ̀ríà ṣùgbọ́n látara àbùdọ́lọ́ bá dá àbùbọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam tóbi sàmójútó ẹ̀ kò pé kó kó kó sínú jàìlíyà jọ̀hún táwọn máa kó sí nígbà tó fẹ́yàwó náà èyí tó dáa jù náà ló gbà fẹ́yàwó ló bá fẹ́ náà. tazawwajaha min ammiha Warqata bun Nawfal. ẹni tó jẹ́ wàlíyù olùfinilọ́kọ lọ́dọ̀ ọjọ́ náà lọ́mú Khadija òun náà ni ọ̀nkú táǹpì ní wárọ̀kọ̀ gbọ́dọ̀ lọ́wọ́ ó ní ó fi Khadija lọ́kọ̀ tó gbé bàbá Khadija síláyé má ọwọ́ àpò àbúrò abẹ́ ẹ̀ lọ́kùn. وكان الذي خطبها له عمه أبو طالب. Ànábì náà sọ̀rọ̀ àdéjà lọ́tọ̀rọ̀ ẹ̀ ẹ ti rí ẹ̀rí wàlíyù kọ̀díjà wàrúdùn lọ́nà ọ̀fà wàlíyù ànábì jọ́nà lọ́wọ́ àbùtọ́ rẹ̀ náà. fàkàdé kọ́ọ̀lì. nígbà tí ní ọ̀dọ̀ kẹsì máa ń ṣe ìjọ́nà lọ́wọ́ kótó di bí tó ṣe sọlọ sọlá ò ní ẹni ọfẹ fẹ yàwó yọ sọ ẹni afẹ fún níyàwó ẹni ọsọ ṣùgbọ́n jọ náà lọ́n ẹni ọba fẹ fẹ ọmọ ní ọtọrọ ní àbútọ ìlú الحمد لله الذي جعل لنا بلدا حراما. ó ní ọgbẹ́ni bọ́lá ọba àbálẹ̀ tó ṣe ìlú dá wà yìí nílùú Ọ̀wọ̀ yẹn Mákà. wà báyìí tá a máa jù jà. tó lè ṣe ilé tọ́lọ́ ọba fi sí ààyè yóò ṣe bíi gbogbo ayé ọmọ wa níjó ti gbé kalẹ̀ táyé òfin parẹ́ ààyè gbogbo ayé ọmọ wa ni ọ̀pẹ̀lọpọ̀ náà wà tó sílẹ̀. wàjà àlànà sàdánẹ́ta. ó sàwọn olùmójútó lé olùsàkóso lé. wàhálà muhammadun. mọ́mọ́ rẹ أنتم مكانته من العقل والنبل. láìsí méjì bẹ́ẹ̀ ẹ mọ̀ máa ti ọ̀fẹ́ fi ọmọ ń lé yín ẹ mọ̀ ti ṣe nílà àkàyè lọ́gbọ́n ní kí á yanjú lọ́mọ lọ́jọ́mọlúwàbí ọmọ ni. وإن كان في المال قل kùlù gbàgbọ́dọ̀ lówó ni tálákà ni o. إلا أن المال ظل زائل wàríyà wàríyà tó ń mùsùlùmí jà. torí pé owó owó lọ́dọ̀ ọmọ nìyẹn rírì owó tá ẹ̀ ń wò yẹ òògì kan ni tó lè ka lẹ́ni táì ẹ̀mọ̀yà olówó àná bẹ́ẹ̀ náà ni àfúnsọ náà nítorí bàbá lè bàbá wù. wàmọ́ àrọ́tún mílíọ̀nù mẹ́fà lẹ́yìn. tí wọ́n dábàá lórí ọmọ yìí méjì máa sẹ́ni. wàdàbù fi khadija ti khadija bint khuwailid rọ́ọ̀bà wàdàbà fi yìí. ìdáwà sọlẹ̀ ni pé ọmọ mi khadija wò láti fẹ́ bẹ́ẹ̀ náà sì ni owó owó ọ̀rọ̀ níyà. àmì yéé ti wúra mo bóyá ti wúra wọn torí ẹ̀ la fi bẹ́ẹ̀ sèkìlẹ́ nìyí fasawajaha minhu amuha. bisimilasi bí ọ̀hún kú ẹsẹ̀ bí lọ́kàn ó ni fẹ́ ní ọkọ̀ àdúrà fẹ́ ìyàwó fún un. báyìí náà ṣe tán ni tó ní gbogbo ìtẹ́ ròyìn bẹ́ẹ̀ sí ròyìn ẹ̀ náà lórí kó náà tó sọ pé gbogbo tó sọ yìí bọ́lá ṣe wa bọ́lá ṣe ṣe lu wa bẹ́ẹ̀ náà ni àdìjà ní sọ ọmọkọ́mọ. da, tiwa náà dáa torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ كالصحيح كالصحيح ونفي با جازور وبارا كومي تعمل سي وزواني وارد لما بيعمل في الفير خديجة وري نكاح بقى كده تصيري ẹsẹ̀ lẹ ẹlẹ́ẹ̀kejì. àfẹ́ni. ọ̀nà bíi dábà kára wọn. kana rọ́jù yakulu li mur'atihi. o ní kí ẹni ó ti fẹ́ yàwó kan sílẹ̀ ìdá tọ́wúra tí mi tọ́m ti hà tọ́m fi hà. tí ọba ní pé ìyàwó yẹn bá ti ní mọ́kùn náà jọ sọ́sọ́ àbísílẹ̀. àbísílẹ̀ ìdá fúlàní fásitẹ̀ dìrín ni. yóò di pé alikọlọ sọdọ lágbájá báyìí kí ọlọ fara alẹ wàyà àtàzílù ha zàwùjú ha. ọkọ rẹ̀ fọ́ kàn wàlà yamassuha hatta tabayyana hamluha min dhalika ar-rajul. gbogbo ètò ọmọ sí yẹn pé kọ́ máa lọ́sọ̀dọ̀ rẹ̀ lẹ́sàn máa bá sùn lẹ́sàn máa bá sùn lẹ́sàn máa bọ̀. fàyidà tabayyana hamluha asabaha zawjuha. nígbà bá ti pé o ti rí pé oyún oyún tí ẹni tó lọ ń bá sùn yẹn ọba ti fún mi oyún bá ti yọ ọkọ tó fẹ́ yọ àmà bá sùn. ìdá àhàbẹ̀. bàtà bá ti fẹ́. wà òní pé wọ́n ń wá ọmọ rẹ ọmọ ńlá pápá nísìnyí má bọ̀ lábàjẹ́ olówó ni lábàjẹ́ jagunjagun ni lábàjẹ́ ọ̀dà ní ọ̀rọ̀ sọ ìtọ́ba ọ̀jọ̀gbọ́n ni àwa òwe mìíràn fẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n àtọ̀dí mi ò lè bí ọ̀jọ̀gbọ́n lọ́rọ̀ kì í sọ̀jọ̀gbọ́n kọ́lọ́ bá ọ̀jọ̀gbọ́n báyàwó ẹ̀ sùn. kọlọ́ba akíkanjú jagunjagun. kọlọ́ba olówó. kọlọ́ba olówó kọlọ́ba ọba. kọlọ́ba ẹ̀ńtọ́rẹ́wà. tọ́rẹ́wà ẹ̀ńtọ́rẹ́wà gbajúmọ̀ kọlọ́rẹ́ba. o hmm. náà fẹ́ bi. wàkàtí hada nìka yusamma nìka istibda. ó kọjá pẹ̀lú nìka yẹn ni pé nìka pé mò ń wá ọmọ tó yẹjú nú ọmọ tí mi tí mi ò lè bí fúnra rẹ̀. lẹ́yìn tí kúkà <laughs> <laughs> ẹ̀rí nìkan kan pẹ̀lú ìwúlò dọ̀dọ̀ bá dọ̀la àtúntẹ̀síwájú. Allahu Akbar adúpẹ́ fún ọlọ́run mo rò pé ó ti ń yé àwa náà báyìí pé ayé ti bàjẹ́ ti pẹ́ nígbà tí ayé tó ba ìgbàlá bá ń sọ pé ojú wa ń là láyé a tún ń padà sí ibi ìpìlẹ̀ ní ojú dúdú níjọ́ náà ni a tún padà sí ọlọ́run bá bí ó ṣe fi ànábì láyé lójú níjọ́ náà ọlọ́run bá ní fi ẹ̀sìn àtàwọn afẹ́sìn báyìí ọlọ́run bá ní fìlà ayé lójú kó dáa padà síbi dáadáa pẹ̀lú ògo ọlọ́run nígbà tí a bá ń ba lọ wọ́n á máa tún rí wọ́n ṣàlàyé ewu fún wa lórí àwọn nìkan àti ibẹ̀ á wà á rí báwo ni ó tún ṣe jẹ́ pé gbogbo ẹ̀ náà ni ti ń bẹ láyé lẹ́yìn gbogbo ẹ̀ náà ni ti ń bẹ láyé lẹ́yìn ọmọ amẹ́ríkà náà àwọn professor America University kan University of California ó wo òye sí ìlú wọn tó dàlú ó wá lórí pé kò sí tó dàlú àwọn olùdíyí pé ilé ti tú lọ ẹbí ti bàjẹ́ kò sí ìgbéyàwó mọ́ ọmọ àlè ti pọ̀ òun wá wo ìlú àwọn mùsùlùmí òun rí pé kò dàrú bí ìtàwọn yìí òun rí pé ìgbéyàwó wọn yàtọ̀ sí ti ìtàwọn gbogbo eléyìí náà òun náà ni àlàyé mọ̀ wáyé lórí ẹ̀ pẹ̀lú ọ̀gbọ̀n nígbà tí àwọn afárá bá ní bá ìran nìkan àti ń bẹ ní àwùjọ tí wọn bá ba délẹ̀ ẹ ṣùgbọ́n ká tó máa lọ màá fẹ́ kí ustaz wo bá ní sọ ní ṣókí ipa wo ni ìgbéyàwó ń kó nínú àtúnṣe àwùjọ orí ọlọ́ni wà lùbálá ló tọ́ yíwò yàfúrújú náà bá tó ènìyàn bí wàlàdí kàbúfà láyà òròjò ńlá nàbìdá. kí ni ipa tí ìgbéyàwó ń kó só ṣe pàtàkì tó bẹ́ẹ̀ náà náà. ó ṣe pàtàkì gan-an ilé ayé ò lè dá láìsí ìgbéyàwó rere gbogbo ẹ tí ń ṣàkóso ìjọba lé lórí gbogbo tí bẹ́ẹ̀ lòlú lé ní ìtàn kọ̀ọ̀dà ilé kan náà lè ti jáde wọn. Ah, yẹn náà pè ní product o hmm. ní pé. Eh, bí raw material bá ṣe rí ni product yóò ṣe rí. tí ẹbí bá ti rí dá àwùjọ dá tó pé ẹbí lọ dá àwọn èèyàn jọ sáwùjọ ìdábàá ti dá sáwùjọ ọkàn ẹ̀yìn. inú ẹbí kan ni. èmi inú ẹbí kan ni. àwọn olórí wa inú ẹbí kan ni. àwọn afá wa inú ẹbí kan ni. àwọn tẹ́sí dàgbò inú ẹbí kan ni. àwọn ọ̀mùtí inú ẹbí kan ni. àwọn ọlẹ́sìn alágbèrè àjẹgbé wa yàtọ̀ níbi ìdòwò. ìyẹn ní ẹ̀yin àgbàlagbà ẹ sọ pé bọ́ọ̀lù ìlú ní ìgbẹ́ ní ìlú rí bí ilé bá ṣe rí òun náà ni ìgboro rí ọlọ́run ti àbáni tó ń lu ọṣẹ. ìgbẹ́ ilé ní kápọ́ tó ṣe ná ìlú ó lè dà ọlọ́run àkó là wà. pẹ̀lú ògo ọlọ́run a tún máa pàdé ní ọ̀la ní